Kaftan TV Yorùbá ṣàfojúsùn ayé tó rẹwà. àánú ló máa wá gbogbo wa rí pẹ̀lú àṣẹ lẹ́dùnmarè eléyìí la fi kí n káàbọ̀ sórí àkọ́tún ètò ká ṣàlàyé tó wá sí ojú ìwòran yín láti Kaftan TV Yorùbá ìyẹn ìkànnì one three two lórí Star Times àti four eight two Adéjọkẹ́ Bákàrẹ̀ lórúkọ mi ẹ káàbọ̀ sí àkọ́tún ètò ká ti ọjọ́rú ọjọ́ Wednesday. Babátúndé Àkàndé lórúkọ mi ẹ káàbọ̀ sórí ètò àánú lọ́lọ́run ọba yóò fi ṣe ìkẹ́ ẹnìkọ̀ọ̀kan wa àmì ẹ a gbọ́dọ̀ má fi tàánú sí i torí èní lọ́jọ́ Wednesday ọjọ́ àánú ọjọ́ àánú tó bá wà di ọ̀sẹ̀ tó ń bọ̀ dédé àsìkò yìí lọ́sẹ̀ tó ń bọ̀ àti máa mm. kíra pé kí ni. Ramadan ẹ kó ń gbẹ ẹbẹ ẹ Ramadan barika ọmọ wa kí a pé barika kí ni Ramadan barika Ramadan gbogbo ẹ̀ lágbára ọlọ́run ó máa bá wa láyọ̀ àtàlàfíà pẹ̀lú àṣẹ Elédùmarè nítorí pé ẹ àkú ní agbára mi àlóògùn hmm. mi ta lè sà jókèlè àdúrà àti àwẹ̀ bíbélì hmm. gan sọ ní láìsí àwẹ̀ àti àdúrà àwọn kan yìí wọ́n lè má gbèsè ẹlẹ́ o wọ́n lè ògiri hmm. àbí òkè ó lè kọ̀ kó má ṣe dì. àti àwọn àdúrà save mumini <coughs> àdúrà ni ọ̀pá ìdá mm. múmìnì àbí múmìnì ni múmìnì múmìnà ẹ̀hẹ́n a ní abáyọ pé àdúrà ni ọ̀pá kìrìsìtẹ́nì bẹ́ẹ̀ náà ni àdúrà àtàwẹ̀ náà ni ọ̀pá múmìnì àpínlẹ̀ gan wọnú ara wọn kí ló ń bára wá jà fún báyìí torí ọlọ́ torí kò sí àtọ́nígbàgbọ́ àti mùsùlùmí àdúrà náà ni ah, ah. gbogbo agbèdàgbé gbogbo àgbà gbójú ládùúrà anígbàgbọ́ nínú àdúrà bẹ́ẹ̀ ni gbogbo àlà ló ń gbàgbọ́ nínú àdúrà torí tó ṣẹlẹ̀ lórílẹ̀‐èdè nàìjíríà lẹ́yìn ọjọ́ ajé tá a pàdé tá a lọ tá a dágbé lórí ètò tá a lọ pàdé jésù kristi ọba ní galilee ìyẹn ní ọjọ́ easter monday hmm. àwọn ọ̀pọ̀lọpọ̀ nǹkan míì ló ti ṣẹlẹ̀ tó dàbí pé ó yẹ kí a fi ẹ̀kẹ́ kápẹ̀kẹ́ lù lórí ètò nítorí kò àlè ìgbésẹ̀ akọni àti ọ̀tun tí ààrẹ orílẹ̀-èdè nàìjíríà ìyẹn president muhammadu buhari bó ti jẹ́ pé wọn ò sí lórílẹ̀-èdè lọ́wọ́lọ́wọ́ báyìí wọ́n ní pé àgbà wa inspector general of police ẹni tó jẹ́ ọ̀gá àgbà pátápátá fún iléeṣẹ́ ọlọ́pàá ìpè àwọn àkókò tán fún oṣù mẹ́ta tán ni kán tó fi máa báṣẹ wọn lọ ni pé òtògẹ wọ́n ti wá yan ẹlòmíì sípò báyìí ǹjẹ́ lórí ẹni tó yàn sípò ká kọ́kọ́ bẹ̀rẹ̀ ibẹ̀ la kọ́ fẹ́ gbà wọlé ná kí ni irú gbèsè ọ̀rọ̀ wọn wà ní ẹjọ́ ná nítorí péjọ ìtòrí wọn ní wọn fi kún oṣù. bó ti jẹ́ pé oṣù mẹ́ta ni mm. February ọjọ́ keje oṣù kejì mm. ó ní wọ́n fún wọn e, ní ààrẹ bọ̀ mọ́jú bàrí sọ pé àwọn fún ẹni tó jẹ́ ọ̀gá àgbà fún iléeṣẹ́ ọlọ́pàá tẹ́lẹ̀ ní pé oṣù mẹ́ta sí gbọ́ mm. oṣù mẹ́ta ọ̀hún gan ò tí ì pé tán fi yẹn lómi nígbà tán fún lóṣù mẹ́ta gan àwọn kan ti gbé ààrẹ lọ ilé ẹjọ́. ẹni tó ti jẹ́ kó fẹ̀yìntì <laughs> ẹ̀fún wa fún ní oṣù mẹ́ta mi pé láti fi láti máa tẹ̀síwájú pé ìjẹ́ ó bá òfin tó gbéṣe iléeṣẹ́ ọlọ́pàá kalẹ̀ sílẹ̀ àti òfin orílẹ̀-èdè Nàìjíríà. ẹjọ́ ẹ̀ ṣì wà nílé ẹjọ́ ṣùgbọ́n àwa mọ̀ bóyá nígbà tí ààrẹ ti wá yẹn lòmíì báyìí bóyá wọn ah, wá láwọn òṣèjọ mọ ẹjọ́ ti parí. èmi ò rò pẹ́jọ́ parí o ah, torí ìdí tí mo ní mi ò rò pẹ́jọ́ parí tàbá tún wò nílà ọ̀dà mi irú ẹ irú ìgbésẹ̀ bẹ́ẹ̀ tún lè wáyé lọ́jọ́ iwájú ó yẹ kán fìbì kan kán fi kankan dé ipe kò sí àyè láti fi kún ọjọ́ tó yẹ kẹ́ni tó ti fẹ̀yìntì kan tó fi kún mọ́ ilé ilé ìgbìmọ̀ asòfin wa ni ìyàn wà lọ́wọ́ wọn kò sí lọ́wọ́ ilé ẹjọ́ mọ́ pé wọ́n ti wọ́n á sọ pé àwọn ò ṣẹjọ́ mọ́ ilé ìgbìmọ̀ aṣòfin náà wọ́n á sọ pé kó má lè ba irú ìṣẹ̀lẹ̀ kó má tó máa wáyé mọ́ lọ́jọ́ iwájú pé òfin gbọ́dọ̀ wà gbọ́dọ̀ wà ní òfin bó yẹ pé iléeṣẹ́ ọlọ́pàá wulẹ̀ lófin tó gbé wọn sílẹ̀ gbọ́n wọ́n fún tún ro lágbára sí i láti jẹ́ pé ààrẹ ò tún sọ pé bóyá fẹ́ gbé gbé gbèsè bẹ́ẹ̀ mọ́ lọ́jọ́ iwájú. bó tiẹ̀ jẹ́ bẹ́ẹ̀ gbọ́n mi yìí nígbàgbọ́ pé ó yẹ kí ẹjọ́ ó yẹ kán da ẹjọ́ èmi nígbàgbọ́ torí èmi olùkọ́ tó máa rọjọ́ dédé àjọ̀rọ̀ tó máa láwọn òṣèjọ́ mọ́. ìgbà ẹ tó fẹ́ ṣẹjọ́ lé lórí tó ti jọ kó máa kókó rẹ̀ bẹ́ẹ̀. àdàmú kan náà gbé lọ ilé ẹjọ́ ìjọba àpapọ̀ náà gbé lọ ilé ẹjọ́ ó yẹ kí ilé ẹjọ́ kan ro ẹjọ́ yẹn débi pé kò tọ̀nà àbò tọ̀nà ó yẹ kí wọ́n ro ẹjọ́ yẹn dé ibẹ̀ tó yẹ kó yẹ pé àwọn kan ti gbégbèsè káàkiri báyìí pé bàbá wa ààrẹ Muhammadu Buhari wọ́n tún ṣe òjòrò àwọn wà ní ẹ̀sìn dìgbò wọ́n ní pé ó ṣe tó ń jẹ́ ńgbà tó tún máa yan inspector jẹ fìdí ẹ náà tiẹ̀ pé wọ́n fìdí ẹ gan wọn dálága o. a lè sọ bóyá báwọn ti pọ́n yẹ sọ̀rọ̀ síta ẹ a lè sọ báwọn sọ̀rọ̀. wọ́n ní kò yẹ kó jẹ́ láti ìlà abẹ̀ náà tó ti máa mú ẹni tó tún máa jẹ́ ẹ jẹ́ ká kú fẹ́ ká pèdélẹ̀ adarí inspector general adarí iléeṣẹ́ ọlọ́pàá ọ̀gá àgbà pátápátá ìbá jẹ́ fìdíhẹ́ ìbá má hmm. jẹ́ fìdíhẹ́ tábánikà wá wo àwọn ìgbésẹ̀ tí ìjọba àpapọ̀ gbé pàápàá jùlọ láti yan ọ̀gbẹ́ni àbí bàbá wa ó ti di bàbá náà àkàlí bàbá àkàlí bàbá ó náà pé bàbá bàbá wa à ń pè sé bàbá bàbá la tún pè báyìí ẹhẹn tó fi yàn wọ́n sí ipò àbí bàbá yìí ni ọjọ́ ọjọ́ kẹlóná a bí wọn ní ọjọ́ 1963 ọjọ́ kẹni oṣù kẹta ọdún 1963 ni wọ́n bí wọn wọ́n bẹ́ darapọ̀ mọ́ iléeṣẹ́ ọlọ́pàá láti di ọlọ́pàá ní March 15 1988 hmm, wọ́n bí wọn 1963 wọ́n darapọ̀ oṣù kẹta ọdún 1963 nígbàkejì orílẹ̀-èdè yẹn àkọ́kọ́ gba rìpọ́blíkì ah, ah, àkọ́kọ́. Ah, ọjà eh, òmìnira ó jùlọ fọdún mẹ́ta mm, mm. ẹ wá tún darapọ̀ mọ́ṣẹ́ ọlọ́pàá ní march fifteen march march march ìyẹn ni pé mm. march forward náà fi ń ṣe tábánikà wò nípa eh, ẹ̀kọ́ wọn ká tó bọ́ sọ̀rọ̀ ti nǹkan tí wọ́n ti gbé ṣe akitiyan wọn àti kò tó ti dì mú bẹ́ẹ̀ ni wọ́n bẹ̀rẹ̀ láti ilé eh, ilé ìwé olùkọ́ni ìyẹn teachers college tó wà ní Portiscone ibẹ̀ ni wọ́n ti kọ́kọ́ bẹ̀rẹ̀ ẹ̀kọ́ bó tẹ̀ jẹ́ pé àárín kàbúyàn lọ primary school sẹ́kọ́ mm. eh, ṣùgbọ́n ṣàlọ́ sí teachers college lẹ́yìn náà ni wọ́n tẹ̀síwájú nínú ẹ̀kọ́ wọn tí wọ́n gboyè kẹ́kọ̀ọ́ gboyè ní ẹ̀ka ti ìkẹ́kọ̀ọ́ náà ni ìyẹn bachelors of arts bachelor of arts education political science ibẹ̀ náà tún ti kàwé nípa ti ìkọ́ni olùkọ́ni ìyẹn ní UNIMAD University of Maiduguri lẹ́yìn ìgbà náà ni wọ́n tẹ̀síwájú bàbá náà kàwé díẹ̀ Masters of Public Administration ìyẹn ní Bayero University tó wà ní ìlú Kano ibẹ̀ ni wọ́n ni wọ́n kàwé wọ́n kàwé dé masters level ní tó túmọ̀ sí pé ara Yobe ni mm. ara ọmọ Yobe ni ọmọ Maiduguri ni ọmọ Ẹdó ni ó kàwé dé ipò tí a sọ yìí tá bá wá wò nípa ti kárí àwọn kẹ àwọn tán ti jadarí tán ti jadarí wọ́n ti bẹ̀rẹ̀ láti ẹ̀ka tó yẹ pé ó ní ìtumọ̀ wọ́n rán jẹ́ wọ́n ti gbà kan jẹ́ divisional police officer DPO ní ìlú Yobe Yola Yola hmm. Gombe Kaduna àti Jos wọ́n ti jẹ́ divisional police officer DPO wọ́n ti di àwọn ẹ̀ka kọ̀ọ̀kan yìí mú lẹ́yìn náà wọ́n tún lọ síbo wọ́n tún ti jẹ́ adarí area commander second in command ní Ebonyi state Ebonyi state àti assistant commissioner criminal investigative department ní Kaduna. Hmm ibẹ̀ náà orí ipò tán wà nìyẹn tán fi gbọ́ sí ibẹ̀ náà wà lọ́wọ́ lọ́wọ́ wà lọ́wọ́ lọ́wọ́ ẹ̀ àwọn tó tó dì mú nígbà tó bóyá nígbà tó máa kíyàn wọn ní November twenty twenty wọ́n gba ìgbéga promotion wọ́n gba ìgbéga lọ sí kí ni wọ́n di Deputy Inspector General Police wọ́n wà ní ojúkò àwọn náà wà ní adarí ojúkò tó ń ṣagbátẹrù ti. Force Criminal Investigations Department àwọn náà wà ní ojúkò ẹ̀ gangan nígbà tí wọ́n fi bọ́ sí kó tó di pé wọ́n á yàn wọ́n bíi ẹ̀fìdíhẹ́ ah. <laughs> bẹ́ẹ̀ ni fìdíhẹ́ náà fìdíhẹ́ náà ni bàtà rẹ̀ bá dé wọ́n tó wá wá sọ eh, bí eh, la máa ṣe bí ààrẹ ti buwọ́lù. bẹ́ẹ̀ ni wọ́n ti jà gẹ́gẹ́ bí fìdíhẹ́ báyìí wọ́n eh. yá àwọn náà wọ́n sì jókòó síbẹ̀ náà tó wọ́n kú mẹ́ẹ̀ náà tẹ́lẹ̀ náà fìdí ẹ náà làwọn náà kọ́kọ́ wà kó tó di pé wọ́n á sọ pé kán jókòó ń bẹ̀ gẹ́gẹ́ bí adarí bóyá tán bá dé bóyá wọ́n sọ pé kán sì máa tẹ̀síwájú ni o àbí o kẹlòmíì gbà kó bọ́ sí ipò náà. èmi ò rò pé wọ́n ní kẹ́ àgbà àrí tí kálẹ̀ dé lọ́wọ́ títí ọ̀sẹ̀ yìí kó tó parí ẹ̀ kálẹ̀ dé ẹ̀ yẹ kó dé ìgbà tó bá wù kán tẹ̀ wá dé láyọ̀ àtàláfíà náà máa bá wa ẹni tó dé ẹni kó ṣe fìdí yẹ kì í ṣe pé torí ààrẹ wà ní òkè òkun ẹ jẹ́ ká ṣàlàyé fúnra wa ìgbẹ́ náà ní à tọ́lá rẹ̀ wà lórí òkè òkun náà fi ní kí yẹn lọ fìdí yẹn náà kì í ṣe torí ẹ̀ o ìbá wà nílé ẹni tó bá kọ́kọ́ yàn sípò yìí wọn kọ ni acting náà kọ́kọ́ máa fi sí kókó ẹ wọn kọ́kọ́ wo bí ó ṣe ṣiṣẹ́ sí fún àwọn ọjọ́ mélòó kan àbí oṣù mélòó kan ká tó lè sọ pé ẹni yìí ká tó lóòótọ́ ẹ jẹ́ kó máa tẹ̀síwájú mm-hmm. àbí kò kojú òṣùwọ̀n ẹ jẹ́ kẹlòmíì bọ́ síbẹ̀. kẹlòmíì bọ́ síbẹ̀ ẹ ṣùgbọ́n àwa gbàládùra mi gẹ́gẹ́ bí ẹnìkan mi ò gbàládùra pé tí wọ́n bá ti torí èmi náà fẹ́ kí wọ́n fi mí sípò kan pé kí n fìdí ẹ kọ́ ni kó tó dìde kọ́ ni dìde láì tí ì tó láì tí ì ríṣẹ́ ọwọ́ mi tó àti láì tí ì rí bí mo ṣe lè ṣàkitiyan ẹni yìí tiẹ̀ ti ní ìrírí gẹ́gẹ́ bí ẹ̀kọ́ tán ti ní àti gẹ́gẹ́ bí ibi tán ti jẹ́ adarí ẹni tó jẹ́ adarí ní ibi tán ti darí ní investigation department ó jẹ́ tó yẹ kó kátó náà nǹkan rárá pàtẹ́wọ́n. <laughs> Eh, eh, ìyẹn ni a ní kí àkọ́kọ́ fi tó wa létí ká tó lọ sí e, ètò tún kàn níbi tí highlight àfẹsẹ̀ àwọn ìta máa ń gbéyẹ̀wò ní ìpele àkọ́kọ́ nínú ètò káṣàlàyé káṣàlàyé ṣì ń tẹ̀síwájú ẹ má bá wa bọ̀ jẹ́ ká nílẹ̀ agbára ná. fún wọn káṣàlàyé káṣàlàyé fún wọn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 òun ni ti ẹni tí ọ̀gá ọlọ́pàá iléeṣẹ́ ọlọ́pàá pátápátá tí wọ́n ṣẹ̀ṣẹ̀ yàn sípò pé kó fìdí ẹ̀ná nítorí pé wọ́n gbọ́dọ̀ wá kìtìyàn wọn kan tó fìdí pé wọ́n yàn wọ́n sípò múlẹ̀ ìyẹn Usman Akali Baba baba bàbá wa Muhammadu Buhari ó ti gbọ́ nǹkan tí àwọn aráàlú ń sọ pé wọ́n lẹ́tọ̀ọ́ láti fi kún àkókò tó yẹ kí eh, muhammadu amadu muhammed muhammed adamu adamu muhammed adamu tó yẹ kó lò lórí àlééfà gẹ́gẹ́ bí adarí iléeṣẹ́ ọlọ́pàá pátápátá ìyẹn ni apẹ̀kẹ́lùkà tó lọ sí ìdánidúró ráńpẹ́ a ti wá padà dé báyìí ohun tí a ti gbéyẹ̀wò lára ẹ̀ náà ni ojú àìrírí new acting inspector general of police general inspector general of police àbí inspector general of police ìyẹn acting wọn pé ìrírí wọn lẹ́nu iṣẹ́ yìí ó ní a fẹ́ sọ lé lórí a wá fẹ́ fi lọ sí tó ṣẹlẹ̀ ní ìlú Imo ìpínlẹ̀ Imo Imo State ní ọjọ́ ajé tá a kò bá gbàgbé ìkọlù kan ṣẹlẹ̀ ní iléeṣẹ́ ọlọ́pàá tó wà níbẹ̀ níbi tí bóyá jàgùdà la fẹ́ pè wọ́n bóyá àwọn ọ̀dàlúrú la fẹ́ pè wọ́n a ṣá mọ̀ pé wọ́n iléeṣẹ́ ọlọ́pàá tó wà ní ìpínlẹ̀ Imo a ti ń gbọ́ oríṣiríṣi ti ń lọ ní abẹ́nú ibi tá a bá dé àníbọ̀lá bá dé báyìí lọ́wọ́lọ́wọ́ torí ọjọ́ ajé náà ti bẹ̀rẹ̀. bẹ́ẹ̀ni torí ìjọ kan náà kọlu iléeṣẹ́ ọlọ́pàá náà kọlu ibi tá a ti ń tó kan fi ẹlẹ́wọ̀n pamọ́ sí ilé ẹlẹ́wọ̀n correctional center ẹni ká má pè lọ́gbẹ̀wọ̀n <laughs> ibi tá ti ń kọ́ ni tá ti ń kọ́ wọn láti láti kọ́ wọn láti wọ ọmọ bá ṣe ń wà wù ọmọlúàbí wọn kọlu bẹ̀ ibi táwọn méjèèjì wà bí ẹgbẹ́ ara wọn ni fẹ̀gbẹ́kẹ̀gbẹ́ ni ilé gẹ́gẹ́ bí ti fọ́nrán tá a tún rí àti ìròyìn tá a tún kà tá a gbọ́ ó ní pé government house ó wà lẹ́gbẹ̀ẹ́ ẹgbẹ́ ara wọn báyìí ni wọ́n wà ara bí àwọn jàgùdà ọ̀dàlúrú ọ̀daràn yìí wọ́n kọlù iléeṣẹ́ ọlọ́pàá wọ́n tún lọ sí ibi tí wọ́n fi àwọn ọ̀daràn pamọ́ sí wọ́n tú gbogbo àwọn ọ̀daràn tó wà níbẹ̀ sílẹ̀ àwọn ọ̀daràn tó ń tú sílẹ̀ tán sì ń wá báyìí bíi one thousand. ti ẹjọ́ tó ṣẹlẹ̀ lọ́gbà kan ẹ̀ pé ìyẹn náà ṣẹlẹ̀ lọ́wọ́ tó àwọn ẹlẹ́wọ̀n sílẹ̀ èyí tó ṣẹlẹ̀ lọ́jọ́ monday ni pé ìkan tó èyí tó ṣẹlẹ̀ láwọn ayé èyí tó ṣẹlẹ̀ láwọn ìkan monday àtàná tuesday mm-hmm. wọ́n tún àwọn wọ́n tún àwọn èèyàn sílẹ̀ níbi tán ti ní ilé ilé ọlọ́pàá eh, eh. wọ́n dáná sun mọ́tò mẹ́ta eh, wọ́n sì dáná sun ilé ọlọ́pàá. títí wò yẹn tá a bá wò ó mọ́tò tán dáná sun ó pọ̀ wọ́n sọná sílé iṣẹ́ ọlọ́pàá ẹ̀kọ́ta ẹ̀kọ́ta nìyẹn ní divisional kìíní níbi tán lọ tún lọ kọlù lánàá tán lọ kọlù lánàá ó ṣe wá jẹ́ ibi tá a fẹ́ mọ̀rọ̀ lọ́gọ́ nǹkan méjìlá fẹ́ sọ ó ṣe wá jẹ́ iléeṣẹ́ ọlọ́pàá iléeṣẹ́ ọlọ́pàá iléeṣẹ́ ọlọ́pàá ẹ má gbàgbé adarí iléeṣẹ́ ọlọ́pàá pátápátá ìyẹn bàbá ẹ jẹ́ ká máa pọ̀ wọ́n bàbá bàbá ipò bàbá ni wọ́n wà báyìí pẹ̀lú ìrírí wọn a fẹ́ pẹ̀kẹ́lù bóyá ó ní í ṣe pẹ̀lú eh, ìwà ìtọ́ tí àwọn ọlọ́pàá ń wù tẹ́lẹ̀ tó náà ṣe ensars a rẹ̀ ti ń rí ìgbésẹ̀ táwọn ìjọba ń gbé ó ti ń fojú hàn ẹ má bínú ẹ gbowó mà má bínú ìjìyà báyìí ló máa tọ́ sáwọn ìbá ó ti ń lọ lọ́wọ́lọ́wọ́ ṣùgbọ́n báyìí tó wá di pé láti ọjọ́ ajé ní sísẹ̀ǹtẹ̀lé ó ní mm. wọ́n kọlu iléeṣẹ́ ọlọ́pàá tó ń tú àwọn ẹlẹ́wọ̀n sílẹ̀ àwọn ẹlẹ́wọ̀n tó ń tú sílẹ̀ hmm, ẹ̀ á ní pé ká má sun àsùnpara. àwọn èèyàn yìí gan àwọn tó lọ tú sílẹ̀ yìí ṣé èèyàn wọn ni torí ibi tí wọ́n ti wọ́n ṣe èèyàn wọn kí wọ́n á ní ṣe èèyàn wọn lè tó one thousand eight hundred and forty four. ẹ mọ̀ pé ibi táwa ti fẹ́ ibi wọ́n ní afẹ́ ṣe nǹkan kan bí àwọn míì náà wọ́n jàǹfààní àwọn míì ò sì ní òfin forí gbà bí nǹkan ṣe máa ń lọ ni ó lè jẹ́ pé torí àwọn kan ní wọ́n ṣe lọ tú sí láti wọ́n lẹ̀ iléeṣẹ́ ọlọ́pàá àti iléeṣẹ́ ọgbà ẹ̀wọ̀n wọ́n bá tú wọ́n lẹ̀ bí kan ṣe máa ń rí nìyẹn. torí pé wọ́n fẹ́ tú àwọn èèyàn wọn lẹ̀ náà ṣe lọ ṣe. ìwádìí náà ni wọ́n kàn ṣe láàjẹ́ irú àwọn èèyàn tó dánrù àbá yìí náà dánrù àbá yìí wò ibo náà ti jáde. àwọn tí wọ́n jáde tán tú sílẹ̀ yìí àjọṣepọ̀ wo ló wà láàárín wọn. Ah, àbí yóò ṣàdédé jíjọ kan láìpẹ́ wọn iléeṣẹ́ ọlọ́pàá ṣe nǹkan kan fún wọn tó wọ́n pé nǹkan báyìí ní iléeṣẹ́ ọlọ́pàá bóyá iléeṣẹ́ ọlọ́pàá bóyá ṣe nǹkan báyìí ládùúgbò wọn wọn lọ fẹ́ fẹ́ fẹ́ lọ. ó wá jẹ ẹyẹ division kíni gangan náà lọ abẹ ẹkùn ẹkọta gangan ẹkùn gangan náà lọ lọ́jọ́ Monday àná Tuesday wọ́n tún lọ kọ lu ibòmíì ara ẹ̀ka ibòmíì náà ẹ̀kọ́ta fẹ́ ni pé àwọn tí wọ́n tún kákọ́ bẹ́ẹ̀ lórí pé a mọ̀ pé ìwà tí ò tọ́ gbogbo àwọn náà ló bu ẹnu àtẹ́lù ni hmm. ìwà tí wọ́n wù láti lọ kọlù hmm. iléeṣẹ́ ọlọ́pàá nítorí wọ́n fẹ́ tú àwọn hmm. ẹlẹ́wọ̀n kan sílẹ̀ kì í ṣe pé bóyá ilé ọlọ́pàá nìkan káyẹ́ pé wọ́n kàn dáná sun iléeṣẹ́ ọlọ́pàá wọ́n sọná sí mọ́tò wọ́n lọ ni àní sọ pé kò kàn fi tilé ọgbà ẹ̀wọ̀n kú ṣùgbọ́n tún fi tilé ọgbà ẹ̀wọ̀n kú àwọn àtúwọ́lẹ̀ kí lọ́gbọ̀n tó fi ṣe wọ́n ní tó túmọ̀ sí pé wọ́n bínú sí iléeṣẹ́ ọlọ́pàá wọ́n tún wá lọ gbégbèsè pé àwọn ọmọ pẹ́ táwọn bá lọ ẹ lè fẹ́ bọ́ta kẹfẹ́ dá wọn dúró kẹfẹ́ dá wọn lọ́wọ́ kọ́ akọ́kọ́ kọlù wọn àwọn ajá sí ọgbà ẹ̀wọ̀n náà wá tú wọn sílẹ̀ ní báyìí àwọn tán tú sílẹ̀ àwọn ẹlẹ́wọ̀n tán dà sílẹ̀ tán tú sílẹ̀ ewu ńlá ní fún aráàlú ìtorí bí àpẹẹrẹ tó fi jẹ́ ewúla ni pé. iṣẹ́ ọwọ́ wọn tí nǹkan máa lọ máa ṣe nísìnyí bóyá kan máa lọ já báàgì gbà lọ́wọ́ àwọn èèyàn àbí kan máa yọ fún àbí kan máa kan tó yẹ pé ibi nǹkan tán fi mú wọn tẹ́lẹ̀ bóyá ẹlòmíì bóyá adigunjalè ní mm. ibẹ̀ náà tó padà sí tó jẹ́ pé eh, eh. ó ṣe ó ṣàkóbá fún àwùjọ àti fún ìjọba gan pàápàá torí ó ń dín iṣẹ́ àwọn ọlọ́pàá náà lọ́wọ́ mm. torí ìjọba ni wọ́n mm. gbogbo aláṣẹ ìjọba àdé sọ pé ọlọ́pàá náà nìkan níjọba àwọn èmi ìjọba ni, àwọn gbogbo àwọn táwa lónìí gbogbo àwọn náà ni. torí ẹ̀ ni pé tí irú nǹkan báyìí bá ń ṣẹlẹ̀ mm-hmm. àwọn bí lọ́jọ́ monday àwùjọ la sọ pé ibi táwọn yìí ti ń bọ̀ àwọn kan ti lè máa rí wọn pé bóyá wọ́n ń bọ̀ eh, wọ́n dé. bí wọ́n ṣe ń eh, bọ̀ eh, kí wọ́n kàn lè máa bọ̀ ah, jẹ́jẹ́. iléeṣẹ́ ọlọ́pàá o nǹkan bá àwọn èèyàn báyà rí wọn wọ́n ń jẹ́ alámí fún wọn pé àwọn ọmọwé ibi tán ń lọ iléeṣẹ́ ọlọ́pàá náà àwọn kan tán wà ní agbègbè wọ́n ti múra sílẹ̀ ìgbára sílẹ̀ pé kó má bà wọn lójijì torí irú ọ̀rọ̀ yìí bóyá òjijì ló bá iléeṣẹ́ ọlọ́pàá. ah mi ò fẹ́ kó sọ pé bóyá òjijì bó ṣe kó jójijì tó èmi rò pé kán wà ní ìgbáradì ìgbáradì tí mo sọ ṣe bí ọ̀rọ̀ ààbò là ń sọ yìí pẹ̀lú tó ń ṣẹlẹ̀ ó nígbà kan tó jẹ́ pé mo wà nínú mọ́tò èèyàn kan mo ń bá wọn jáde a parí ìsìn lọ́jọ́ ọjọ́ ìsìnjọ́ yẹn níjọ́ Sunday bá ṣe wá ń lọ àwọn mọ́tò kan gbẹ̀gbẹ̀ wà kọjá mi ò bóyá irú àǹfààní yẹn náà wà ní ìpínlẹ̀ Imo State ìpínlẹ̀ Imo bá a ṣe ń lọ ó ní ah, ah, àwọn tí wọ́n lọ yìí mọ́tò jango ni gbogbo wọn wà gbogbo wọn tẹ bá ti rí ìmúra wọn mo ní kíní ìmúfura lọ́wọ́ mo pe ìkan lára àwọn tájọ jẹ́ oníròyìn olùkọ́ ròyìn tó ń wà ó jẹ́ crime editor mo pè é ìpè nǹkan báyìí báyìí ni mo ṣàkíyèsí ó bá ní kí n fóun ní detail gbogbo àná kò lá láǹfààní láti pe àwọn tó wà nírú ojúkò bẹ́ẹ̀ kí ni gbogbo àná la láǹfààní láti ní ẹ̀rọ eh, tẹlifóònù ìbásọ̀rọ̀ wa eh, ìbásọ̀rọ̀ wa láti ya fọ́tò àbí láti ya fọ́nrán kó ṣe gbogbo àná láǹfààní ẹ̀ ó wá ní mo sáré bí ayé ń sọ̀rọ̀ mo ní jẹ́ kí n kúfẹ̀ kan ṣe fídíò kọ̀ àwa ṣe àwa wò ló wá ní àpè kí n ó wá ní òun àti kí n wo nọ́mbà òun tẹ̀ nọ́mbà kan sí mi pé òun náà máa bẹ̀rẹ̀ sí gbé gbèsè pé within five minutes láàrin ìṣẹ́jú márùn-ún pa máa mọ nǹkan tó ṣẹlẹ̀ pé ká máa overtake mọ́tò yẹn pé ká kàn máa lọ bí pé àrùn àjọ ń rìn pé kàtàkẹ́kẹ̀gbẹ́ wọ́n lè lọ síwájú káà tó tẹ̀lé wọn báyìí ṣe ń jọ ẹ̀ ni láàárín kò pé ìṣẹ́jú márùn-ún hmm. bẹ́ẹ̀ mi ṣe pè tí mo bá wọn sọ̀rọ̀ òun náà tán fún mi ní kinní kan nípa ọ̀nà máa padà kan máa bá mi sọ̀rọ̀ pé hmm. àwọn ń tẹ̀lé ohun tó yà mí lẹ́nu ó dà yìí pé wọ́n ní nǹkan tán fi mọ́nítọ̀ gbogbo kinní yẹn àwọn ọ̀ràn ti gbà wọ́n lè pè mí padà pé ká má wọ̀ọ́rì wípé àwọn ń tẹ̀lé wọn bí wọ́n ṣe ń lọ ìpínlẹ̀ Èkó ni mò ń sọ bóyá irú àǹfààní kò sí ní ìpínlẹ̀ Imo bóyá irú ẹ̀ ìyẹn pé nǹkan tó lè fi tẹ̀lé wọn kọ́ lè mọ ibi tí wọ́n ń lọ pàtẹ́lẹ̀ máa tọ́jú jọ́ kejì mi tí ẹ̀ pé padà ẹ̀yìn kejì mi pè mí ó náà pè wọ́n sọ báyìí báyìí àwọn náà wọ́n tó pè mí padà pé agbọ́pọ̀ pè lánàá nǹkan báyìí báyìí pé kìnnìkan náà báyìí pè lánàá báyìí pé agbọ́ nǹkan báyìí báyìí wípé a rí i pé àwọn ẹnìyẹn wọ́n ń lọ ṣiṣẹ́ àwọn tó ń kọ́lé àbí àwọn iṣẹ́. àwọn bricklayer. Eh, eh, ah, onígbogbo wọn pé kiri pé wọ́n pè padà nítòótọ́ wọ́n dẹ̀ dúpẹ́ fún àkíyèsí tí mo ṣe ṣe mọ àwọn orúkọ mi mọ bóyá àǹfààní yẹn wà ní ìpínlẹ̀ hmm. Imo tá a bá tún rò pé bóyá ó wà àbí kò sí àwọn tó tú sílẹ̀ bóyá èèyàn kan irú ẹlòmíì tó wà lọ́gbẹ̀wọ̀n ó ti lè sọ pé ọ̀tá lèèyàn kan nípasẹ̀ ló fi dọ́gbẹ́ wọn bó ṣe tú sílẹ̀ yìí ẹni ni ó lọ dojúkọ ẹni ló máa kọ́ lọ dojúkọ. Hmm. àti pé ẹlòmíì gan náà gan àwọn èèyàn mi ò mọ̀ pé wọ́n rí wọn láìbi tán kọ pamọ́ sí. tọ́sà pamọ́ sí wọn ní sọ wọn ní sọ fún wa ah, ah, ah. lọ sọ pé wọ́n yẹ pọ́lọ́pọ̀ sọ pé ìwọ náà jókòó sílẹ̀ nǹkan tẹ́lẹ̀ mi ò máa sá fún mi. Eh, ewu ńlá ló wà ń bẹ̀ nítorí pé wọ́n ti ń takùrọ̀ wọ́n ti ń tàhùn síra wọn pé àwọn ọlọ́pàá bó tẹ̀ jẹ́ pé ọlọ́pàá eh, wọ́n ń gbìyànjú ṣùgbọ́n agbára ipá ló kún wọn nítorí pé àwọn omi pọ̀jọ ká wọn lọ wọn ò fi bẹ́ẹ̀ ní ohun ìjà tó tó dojú àwọn ẹni yìí ó dẹ̀ jẹ́ pé wọ́n gbìyànjú tó tọ́ ṣùgbọ́n ìgbìyànjú wọn àìfẹ́ kó tẹ̀síwájú tó yẹ pẹ̀lú adarí iléeṣẹ́ ọlọ́pàá tuntun tí wọ́n yàn sípò yìí pẹ̀lú ìrírí wọn ó dá lójú pé dídùn lọ́sàn máa so nítorí pé wọ́n máa gbé ìgbésẹ̀ akin àtakọ ara àwọn kùdìẹ̀kudiẹ tí wọ́n fi ẹ̀sùn tí wọ́n fi kan Muhammadu Adamu tẹ́lẹ̀ ni pé wọ́n ní kò fi bẹ́ẹ̀ gbégbé sódà pé òun gan ń ṣe kọ̀lọ̀kọ̀lọ̀ lórí àwọn ọ̀rọ̀ yìí ṣùgbọ́n ká òun fi nǹkan falẹ̀ òun fi nǹkan falẹ̀ ṣùgbọ́n ẹ jẹ́ ká sọ tọ̀rọ̀ orílẹ̀-èdè Nàìjíríà ó tóbi lọ́pọ̀lọpọ̀ ìfẹ́ ló yẹ kó gbá fún bára wa lò nítorí àwọn ọ̀daràn ọ̀dàlúrì wọ́n ní ohun ìjà tó tún jẹ́ pé ó tún lágbára ju táwọn ọlọ́pàá gan gbé dání wọ́n ní lọ́wọ́ ohun tá a lè fún ọlọ́pàá lọ́wọ́ òun ni pé káà náà máa fún ká máa fi tó wọn létí bí nǹkan bá ṣe ń lọ ní agbègbè wa àti ládùúgbò wa ìyẹn ní ti abala ti ọ̀rọ̀ ọlọ́pàá àti ti ààbò ètò wa tó dà bẹ́ẹ̀ ni pé ọ̀rọ̀ à ń daṣẹ́lẹ̀ à ó dà pé ó di tọ́rọ́ fọ́nkálé tó dà pé ẹnu òwá fẹ́ gbàròyìn mọ́ lórí ẹ̀ nítorí àwọn àjọ ilé ẹjọ́ tó dákun ẹ̀ka ìdájọ́ ẹ̀ka ètò ìdájọ́ àwọn náà gùn lé ìyanṣẹ́lódì ọlọ́jọ́ gbọ́ọ̀rọ̀ ìyẹn judiciary kí ló yẹn ń pè wọ́n ná àwọn judiciary staff àbí. bẹ́ẹ̀ ni àwọn tó wà àwọn tó jẹ́ òṣìṣẹ́ ní ilé ilé ẹjọ́ ní ẹ̀ka ètò ìdájọ́. ètò ìdájọ́ àwọn òṣìṣẹ́ ohun tí wọ́n béèrè fún ẹ bóyá àwọn adájọ́ ló yẹ kán máa béèrè fún ni o àbáwọn hmm. agbẹjọ́rò ló yẹ kán máa béèrè fún ṣùgbọ́n àtàgbẹjọ́rò àtàdájọ́ àtàjọ́ ń ṣiṣẹ́ pọ̀ nǹkan kan náà ni wọ́n ń béèrè hmm. fún gbogbo náà náà lẹ́tọ̀ọ́ ẹ̀tọ́ tí wọ́n ń béèrè fún náà làwọn dókítà tí wọ́n ti gùn lé ìyanṣẹ́lódì hmm. òun náà náà ń béèrè fún wọ́n tó ti àkọ́yàn lóminú ni pé àwọn dókítà tán bẹ̀rẹ̀ ìyanṣẹ́lódì wọ́n ní gbogbo isolation center àwọn tó ń ṣiṣẹ́ létò ìlera tó ń ṣiṣẹ́ níbẹ̀ wọ́n gbọ́dọ̀ kúrò níbẹ̀ ẹ̀jọ̀ nítorí Ọlọ́run nígbà táwọn ní association center covid nineteen tó bá <laughs> kúrò ṣé kò ní dàbí ọ̀rọ̀ àwọn ẹlẹ́wọ̀n tán túlẹ̀. àwọn tẹ̀ jáde àkùnrin tí ó tọ́jú wa ọ̀rẹ́ bọ́ta ń tẹ́lẹ̀ fẹ́ fẹ́ wá wọ́ ẹ̀ bọ́lẹ̀ á kàn bẹ̀rẹ̀ sí ń tàn ká ni. ìránṣẹ́ sí ni wọ́n ní àwọn táwọn máa ṣètọ́jú fún àwọn tó bá jẹ́ pé wọ́n nílò sí ìtọ́jú pàjáwìrì pé àwọn nìkan làwọn máa dálẹ̀ pé àwọn ò dàṣẹ sílẹ̀ pé torí ìbéèrè kan táwọn ti ń béèrè yìí pé ìgbẹ́ kẹta ni làwọn ti ń béèrè lọ́wọ́ ìjọba táwọn ti jọ ń fukun lukun lórí pé bó o ni wọ́n ṣe yan ṣe san àwọn àjẹmọ́nú àtàwọn nǹkan tó yẹ̀wọ̀n tó ń béèrè fún lórí ti covid nineteen. àwọn ti ẹ̀ka àdájọ́ àbí ti dókítà ẹ̀ka ti dókítà táwọn ń sọ pé hmm. àwọn ti gbogbo wa làwọn ti bá ìjọba jókòó pọ̀ táwọn ti fi sọ táwọn ń sọ pé nǹkan báyìí làwọn fẹ́ pé nǹkan táwọn ń sọ pé àwọn fẹ́ ẹ̀ náà làwọn tó máa ń tó sọ gbogbo gbà pé kò wá sí pé àwọn tẹ̀wà lójútùú pé bóyá nǹkan báyìí náà tẹ̀ bá wọn ṣe àbáyọ díẹ̀ gbégbèsè rárá lórí ẹ̀ ẹ̀ ṣùgbọ́n gẹ́gẹ́ bí nǹkan tèmi ti rí pé tí mo kà ní bí ọwọ́ alẹ́ lánàá ò ní pé ìjọba àpapọ̀ ti gbégbèsè láti dá àwọn dókítà lóhùn àti kọ́ kọ́ máa dàṣẹ sílẹ̀ wọ́n ti dàálẹ̀ ọ̀rẹ́dì kọ́ máa dàṣẹ sílẹ̀ ẹ bọ́n ní kọ́ máa dàṣẹ sílẹ̀ o wọ́n ti dàṣẹ sílẹ̀ ní kọ́ máa dàṣẹ sílẹ̀ ṣé àtọlọ́pàá àti àwọn àmúlọ́lọ́pàá dókítà dókítà àti ẹ̀ka ètò ìgbẹ́jọ́ ìdájọ́ ìgbẹ́jọ́ mm. àwọn méjèèjì náà náà ṣe pàtàkì mm. nítorí tí àwọn ọ̀daràn tí mm. wọn bá ní ohun tó máa kó wọn níjàánu ibi tán ti máa rí ìjìyà tó tọ́ bíi pé aláìsàn mm-hmm. aláṣẹ òsì ṣùgbọ́n òfin wà ṣùgbọ́n tí ò wá sẹ́ni tó máa bá wọn wí tó máa bá wọn wí tàbí tó máa ní ẹ o ṣe báyìí kò tí ò tí dáadáa àtẹni tó wà ní ilé ìwòsàn tí ò rólùtọ́jú kọ̀ọ̀kan náà ni o gbogbo pátápátá ni wọ́n nílò láti dá wọn lóhùn ní kíákíá ní wàrà sísà tó lọ́pọ̀lọpọ̀ ẹjọ́ ló wà ní ẹjọ́ tó ń falẹ̀ mo tẹ̀ gbọ́ lẹ́yìn nǹkan tó ní pé ní Èkó onílé ẹjọ́ ẹnìyẹn ní ẹ ó ní ó pèèyàn lẹ́jọ́ ó ní ibẹ̀ ló ti gbọ́ pé civil case méjì ni méjì ni wọ́n dáràn lọ́n ṣe lọ́sẹ̀ criminal case méjì ni lọ́sẹ̀ tẹ́ bá dẹ̀ wo kéèsì tó wà ní rẹpẹtẹ ah. Ah, ogun olè ọkọ tán ni. ogun olè ọkọ tán okun olè ọkọ tán. fáìlì báyìí tó bá débi tí fáìlì tó wà bẹ́ẹ̀ lómi gan-an. <laughs> ẹrù àbá ẹlòmíràn báwo ló sì jẹ ojoojúmọ́ làwọn èèyàn tún pera wọn lẹ́jọ́ ọlọ́màjà àrẹjọ́ ọlọ́màjà àṣàìsàn ọlọ́màjà àrí wàhálà ọlọ́màjà àrí dààmú ohun tó máa ga ju ẹ̀mí wa lọ tó máa di pé ẹ bá mi pè é ẹ bá mi dì lọ́wọ́ ẹ dì lọ́rùn mọ́ ẹ fi síbí ha lẹ́nu ọlọ́run ní jó ṣẹlẹ̀ sí ẹnikẹ́ni nínú wa nítorí máa kọ̀ọ̀rọ̀ pé ah ìwọ màá bẹ́ẹ̀ náà tán bí owó ọ̀rọ̀ tẹ́ ẹ bá lè sọ nítùbí nùbí bíi pé kẹ yáyàn lówó kó má rí san kẹlẹ̀ ń gbé lọ ilé ẹjọ́ jẹ́ tẹ́ gbé lọ ilé ẹjọ́ ẹni tí òróró san tẹ́ gbé lọ ilé ẹjọ́ gbẹ̀yìngbẹ̀yìn wọ́n lè ní ó dáa náà èlé ló fẹ́ máa san lóṣooṣù àbí lọ́sọ̀ọ̀sẹ̀ tó bá ní wọ́n one naira ló máa san ìtó lọ́rùn ni ṣùgbọ́n àwọn èèyàn tó wá tún gbègbè sẹ́ pé àwa lẹ́nu lọ́rọ̀ alólùgbèjà nínú àwọn ọlọ́pàá ní ọ̀dọ̀ àwọn agbófinró. ara wa ìbàjẹ́ náà ọlọ́pàá ò ní pé wọ́n tún yí wọ́n á sọ ẹjọ́ di ẹjọ́ mi ẹjọ́ mi wọ́n á lè sọ pé olùjìbìtì olùjìbìtì nígbà tó máa gbé déwájú bọ́tẹ̀ olùjìbìtì náà kì í ṣe kíní kan ṣé ó yìnbọn fún ìyàwó ìgbà ẹ ẹ mọ̀ pé tẹjọ́ tó máa sọ pé èèyàn yáwó lọ́wọ́ èèyàn wọ́n máa tún yí sí pé jìbìtì wọ́n ti yí sí nǹkan mi bẹ́ẹ̀ ni ohun tó fà á tí gbogbo ọgbà ẹ̀wọ̀n wa tó fi ń kún àkúnyàwó òun náà lélẹ̀ ohun tó yẹ kí nàìjíríà gan yáwó ọjẹ gbèsè kí n dé tó kú fẹ́ kan yí báyìí olólo fẹ́ máa san olólo fẹ́ kọ́ ẹ ṣe báyìí ẹni tí ó fẹ́ yẹ tó yáwó lọ́wọ́ ẹ tó gbé lọ ilé ẹjọ́ ìyó tó gbé lọ gbọ́dọ̀ pa nígbà tó kọ́kọ́ wá bá ẹ̀rín ni o ṣẹlẹ̀ rẹ́rìn síra yín àná wàhálà kò sí nǹkan kan kò sí gbá kò sáwo nígbà tí ò wá rówó san ló wá di pé wá kanjú ko wọn ni wá béèrè pé kí ìdí tí ò fi rówó san torí èdè eléyìí ẹ jẹ́ ká kóòtù ṣe ẹ̀yin ẹ̀ka elétò ìwòsàn tẹ̀ ẹ̀dáṣẹ́lẹ̀ ọlọ́run máa mm. bá pẹ̀tù sí inú ẹ̀yin ti ètò ìdájọ́ náà ọlọ́run bá pẹ̀tù sí inú torí tẹ́ ń béèrè fún nǹkan kan náà ni autonomy financial autonomy ni judiciary ń béèrè fún finance náà ni àwọn ti ọ̀rẹ́ eh, eh, eh, dókítà náà owó náà ni finance náà ni <laughs> owó náà ló bá dé ẹ jẹ́ ká fi eléyìí lọ sílẹ̀ àgbàrá tá a bá padà dé a bá bọ́ sí agbami ètò èyí tá a fẹ́ gbéyẹ̀wò lónìí ìyẹn topical issue wa ẹ máa bá wa bọ̀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 ìyẹn youtube channel ẹ máa rí gbogbo ẹ̀wò wò lẹ́kùnrẹ́rẹ́ nítorí pé a kì í bá wọn rin ẹ̀ rin ìrìn àjò èèrà tiwa ó máa ń lọmọ nínú ni táwa bá ti ń ta máa ń tọ́ ni tí ẹ̀ bá bá wa pàdé ní ojúkò ẹ lọ bá wa pàdé lórí youtube channel wa tàbí mọ́ wa ní ọ̀la tó jẹ́ ọjọ́ thursday ní dédé aago tẹ̀ ń wò báyìí pẹ̀lú police tí ìyẹn acting inspector general of police adẹ̀tí sọ nípa ti ìkọlù tí àwọn jàgùdà tí wọ́n kọlù ìpínlẹ̀ Imo iléeṣẹ́ ọlọ́pàá àti prison tó wà ní ìpínlẹ̀ Imo ibo náà bá dé ibo ni kí ni àwọn ìgbésẹ̀ tí wọ́n ti ń gbé lọ́lọ́kùn òjọ̀kan tí kì í ṣe pé ká máa fẹnu bẹnu àtẹ́ lu èèyàn kan ẹ jẹ́ ká mójútó agbègbè wa a tún sọ nípa ti àwọn tí wọ́n daṣẹ́ sílẹ̀ ìdaṣẹ́ ìyanṣẹ́lódì ọlọ́jọ́ gbọ́ọ̀rọ̀ ìyẹn ti eh, àwọn dókítà àti àwọn tó wà ní ètò ìdájọ́ àti ìgbẹ́jọ́ àwọn òṣìṣẹ́ ibẹ̀ tí wọ́n dáṣẹ́ sílẹ̀ ìyẹn la sọ ní abala tí a lọ ká tó padà báyìí bàbá ẹ bá mi wá nǹkan fìdílé pàápàá jùlọ ìyẹn lólùfẹ́ eré ìdárayá ǹjẹ́ mo àyájọ́ tọ́jú èní ìyẹn ọjọ́ kẹfà oṣù kẹrin ọdún 2021 tó jẹ́ lágbàńlá ayé orí ká ṣàlàyé náà láti máa yàn láti máa nà sí i <laughs> ah, irú àyájọ́ wo lè níná. Ah, ah, ọjọ́ keje lè ní àná ní bẹ́ẹ̀ ni àná ní ọjọ́ kẹfà <laughs> bẹ́ẹ̀ ni. ẹ má bínú ṣe é pé oníṣẹ́ oṣù làwà wọ́n ti ń ká wa lára pé hmm. káyọ̀tì gba sálárì ni àná ni hmm. ṣùgbọ́n àgbọ̀dọ̀ máa sọ ní lọ́jọ́ keje àná lọ́jọ́ kẹfà ọjọ́ kẹfà oṣù kẹrin ọdún twenty twenty one ó jẹ́ ọjọ́ pàtàkì ní ẹ̀ka ti àwọn eré ìdárayá kí ni nǹkan tí wọ́n ń ṣe lónìí lánàá. lánàá àyájọ́ <laughs> eré ìdárayá lágbàáyé fún ìdàgbàsókè àti àlàáfíà. àlàáfíà èyí tó dùn bẹ́ẹ̀ jù. àlàáfíà ìdàgbàsókè náà dùn. ó dùn méjèèjì náà mọ àlàáfíà ló máa bí ìdàgbàsókè. bẹ́ẹ̀ ni àlàáfíà ló máa bí ìdàgbàsókè nípa tẹrẹ ìdárayá tó bá sọ pé eré ìdárayá ọ̀pọ̀lọpọ̀ àfojúsùn wọn ni eré bọ́ọ̀lù aláfẹsẹ̀gbá eré ìdárayá pọ̀ yàntúrú ara ẹni eré orí pápá ìyẹn eh, race track race eré orí pápá tó máa ń sáré racing ara ẹ náà tó ní bọ́ọ̀lù aláfẹsẹ̀gbá ẹ̀yin orí tábìlì sport náà ni eré ìdárayá ni ìyẹn table tennis ìjàkadì wrestling bó tẹ̀ jẹ́ pé kì í ṣe nǹkan tèmi gẹ́gẹ́ bí ẹnìkan tí mo nífẹ̀ẹ́ sí báyìí náà ni boxing eré ìdárayá náà ló ń wà jàpándò eh, <laughs> tàpándò fẹ̀ṣẹ́dò gbogbo ẹ̀ náà ni àti ìwẹ̀ àwọn tí wọ́n ní ìlàjẹ àbí eré àwọn ti ìwẹ̀ swimming àrèrè ìdárayá náà à ń ju bọ́ọ̀lù sínú apẹ̀rẹ̀ ara ẹ̀ náà ni volleyball badminton eh, hockey ariwo tó ní eh, eh, kọ́nà baseball gbogbo ẹ̀ lẹ́ka lẹ́ka lóríṣiríṣi ṣùgbọ́n àfojúsùn wọn tọdún ìyẹn pàtàkì ẹ̀ òun náà ni ti kíni àlàáfíà kíni pàtàkì eré ìdárayá ọ̀nà wo ni eré ìdárayá ló fi lè mú àlàáfíà àti ìdàgbàsókè bá orílẹ̀-èdè tàbí agbègbè ká bẹ̀rẹ̀ láti inú ìdílé eré ìdárayá ìdílé ká kọ́ bẹ̀rẹ̀ láti ibẹ̀ wọ́n ní pé ká máa ṣe eré exercise ẹni tó fẹ́ gbá bọ́ọ̀lù aláfẹsẹ̀gbá ń sìn tó yẹ pé tó bá máa rin ìrìn ibùsọ̀ méjì àbí mẹ́ta àti kẹ́mi sókè àlàáfíà wo ló wà ń bẹ̀ tá a bá sọ pé àlàáfíà agbègbè mo ní ká kọ́bẹ̀ látara wa àlàáfíà àtara ó nìyẹn ẹlòmíì lè rìn bùsọ̀ mẹ́ta mẹ́rin ẹlòmíì ilé olókè tó ń gbé alájà kan ni tó máa fi gun step yẹn dé bẹ̀rẹ̀ hmm, ara ẹ̀ náà ni hmm. ipe ìdàgbàsókè ẹ̀mí àti ara wa ó ṣe pàtàkì ẹ jẹ́ ká gbà bí ìwọlé náà ní ojú wo títí mọ̀ pé bọ́ọ̀lù lẹ́yìn ohun tó máa fi wò ẹ̀ka bọ́ọ̀lù máa fi wò díjú sí bọ́ọ̀lù kó wá wo gbogbo ẹ̀ bó ṣe pọ̀ sí ni kò ṣe wò báyìí. tá bá fẹ́ sọ nípa eré ìdárayá fún ìdàgbàsókè àti àlàáfíà ọ̀nà wo la fi lè ṣagbátẹrù ẹ̀ la fi lọ bẹ̀rẹ̀ sí ń ṣe agbátẹrù ẹ̀ káwọn èèyàn lè mọ̀ ká lè kún àwọn àjọ àgbáyé lọ́wọ́ nípa ìgbésẹ̀ tí wọ́n ń gbé yìí ara ìgbésẹ̀ yẹn tí wọ́n in tó bí gan tẹ́lẹ̀ ìgbésẹ̀ yìí ti bẹ̀ láti ọdún 1922 tó jẹ́ pé bẹ́ẹ̀ ni international bẹ́ẹ̀ international but wọ́n tí máa jẹ́ pé wọ́n ń ṣe tán fi pé wọ́n fi ìwé ọjọ́ sí 2014 ọ̀rọ̀ gàgán náà mú ọjọ́ kẹfà oṣù oṣù kẹrin láti máa ṣe àyájọ́ ọjọ́ yìí gbọ́n láti 1922 òní àwọn tó jẹ́ wọ́n pè wọ́n ní uh, international um, international uh, olympic uh, olympic uh, ocean àti international labour organization àwọn náà jọ kóra jọ pọ̀ náà jọ lọ́dún 1992 yìí náà jọ náà fi ń bí ènìyàn gbèrò ẹ̀ náà ń ṣe àbá wọn ti wá bọ́ sí ojúkò báyìí bẹ́ẹ̀ nàbá wọn ti wá bọ́ sí ojúkò jẹ́pẹ́ láti ọdún twenty fourteen ọdún twenty thirteen náà kórajọpọ̀ ní àwọn United Nations Assembly náà sọ pé ọjọ́ kẹfà yìí o wọ́n wá bí ó fi ṣe pé òǹtẹ̀lú ó wá bọ́ sí ọjọ́ kẹfà oṣù kẹrin náà wá dájọ́ sí náà fi wá bẹ̀rẹ̀ lọ́dún twenty fourteen mm. ẹlẹ́ẹ̀kẹjọ rẹ̀ rèé mm-hmm. lọ́dún yìí ẹlẹ́ẹ̀kẹjọ ọ̀dà káṣàlàyé la pé ètò tọ́lọ́pọ̀lọpọ̀ ọ̀pọ̀lọpọ̀ mọ̀ pé irú nǹkan àjọ báyìí irú ayẹyẹ báyìí irú ìgbésẹ̀ báyìí ó wáyé wọ́n ti ń pèrò wọ́n ti ń pèrò ẹ̀ wọ́n ń pèrò ẹ̀ pèrò ẹ̀ tó dójú kan twenty gbogbo wọn àti United Nations jókòó ok ẹ̀yà náà akú ti ń ṣe Olympic hmm. ẹ̀yà sport ọ̀yà oríṣiríṣi àjọ náà gbé kalẹ̀ nígbà tó di ọdún twenty fourteen náà ṣe bẹ́ẹ̀ ni wàá di ẹlẹ́ẹ̀kọjọ ìnáwó ṣe ní ẹlẹ́ẹ̀kẹjọ ẹ̀ láà ṣe báyìí yìí lánàá yìí láà ṣe ẹ̀kí tí ọ̀sẹ̀ rẹ̀ ká ẹ̀ máa ṣe náà. àbá ah, ṣe ń ṣe bó jẹ́ pé orílẹ̀-èdè nàìjíríà pé ìkan náà ń lọ lórílẹ̀-èdè nàìjíríà lọ́wọ́lọ́wọ́ báyìí nípínlẹ̀ ẹ̀dó bẹ́ẹ̀ ni ẹ̀dó yẹn nísìn eh. ọdún twenty twenty ló yẹ kán ṣe gbọ́tò orí àtàrí bẹ́ẹ̀ eh. látàrí covid nineteen tó wà ń ta 20 quand quand on d'aller nǹkan tán fi lé tán tán dálé náà pé twenty twenty náà la ṣe fi. twenty twenty náà eh, ah, pé ẹ tó ẹ nígbà tó kàn ti ṣe nǹkan tó fẹ́ ṣe il náà fi wá bẹ̀rẹ̀ ìyẹn náà 20 éditions ìgbà ogún nìyí tán máa tán máa ṣe da twenty edition tán máa ṣe twenty edition tán máa ṣe ní ìpínlẹ̀ Ẹdó eléyìí ara pé orílẹ̀-èdè Nàìjíríà nǹkan pẹ̀lú ọ̀rọ̀ àlàáfíà náà àti ìdàgbàsókè torí gbogbo òkùnlẹ̀ tó wà lórílẹ̀‐èdè nàìjíríà tó jẹ́ thirty six states tó fi mọ́ olúlu Àbújá làwọn náà kóra jọpọ̀ tó ti wà ń bẹ̀ báyìí ìdàgbàsókè ìdàgbàsókè ara ìdàgbàsókè tó tún wà ń bẹ̀ ni pé wọ́n ní pé clinic àti uh, training fáwọn rẹ̀ fili ara mm-hmm. nǹkan tó ìdàgbà tó ń bá kọ́ clinic sí ìlú kan mm-hmm yóò àwọn àgbà ẹni tí èrò jẹ́ pé lọ bóyá ó mọ̀ ń pé ó lọ kọ́ṣẹ́ kan bóyá mm-hmm. bóyá ìmọ̀ ṣègùn ni mm-hmm. bóyá yóò ṣá ní wọn bá wè tó bá mọ yóò ní kan tí ó máa mú wọlé fún wọn náà tí ó sì máa dá sí ètò ọrọ̀ ajé pátó wàásù àwọn tó yẹ pé agbami ètò ìlera náà wà yóò pèsè iṣẹ́ fún wọn ara àdàgbàsókè nìyẹn àwọn rẹ̀ fítọ́ pé àwọn náà àwọn náà máa ní ọmọ tán rán níléèwé wọ́n máa lẹ́bi tán fún ní ìdánilẹ́kọ̀ọ́ ara pé láti tún lè fún wọn ní ìgbékasí ara àdàgbàsókè nìyẹn àti nítorí wọ́n á pè àlàáfíà ibi tán bá ti ara àdàgbàsókè ìpínlẹ̀ tán ti ń ṣe lè báyìí ni kò sí pé ife máa wọ́n ṣe wà ń bẹ̀ àwọn ìpínlẹ̀ kọ̀ọ̀kan tó débẹ̀ òun yóò ní kàkà tí wọ́n rà láti jẹ́ pé wọ́n fi ṣiṣẹ́ tọ́jú àwọn tó wà tó wà nbẹ̀ wọ́n ọ̀lẹ́ wọ́n pé gbọ̀ngàn tó fẹ́ nílé àwọn tó lọ láti eh, ilé tó lọ láti ìpínlẹ̀ Èkó àwọn tó lọ láti ìpínlẹ̀ Èkó nìkan. ní sùúrù káyépẹ́rù èmi tiẹ̀ lọ onígbà kan tá a lọ sí alọ́bàyàn kan ṣe ìnáwó kan ní mímọ́ ìrántí àgbèlú eh, ibi tí Ambrose eh, University wà mímọ́ ẹ̀pọ̀ mà a lọ síbẹ̀ ìgbà yẹn ni ìgbà àkọ́kọ́ mo máa tiraka rẹ̀ lépo náà pè ní kengbe ṣùgbọ́n gbà tí mo lọ sí ìpínlẹ̀ Èdò àkàrà lépo tèmi jẹ́ ń bẹ̀ tí mi bá ní àǹfààní láti lọ nígbà ah, sport festival tí máa fi kúrò ń bẹ̀ wọ́n ṣe ń jákàrẹ̀ lépo tiwọn ó yàtọ̀ ẹja sòtọ̀rọ̀ ó yàtọ̀ mi ò ń jákàrẹ̀ lépo ṣùgbọ́n gbà tí mo lọ ó yàtọ̀ ẹ bá mi tẹ̀síwájú ara àdàgbàsókè ni mo kẹ́kọ̀ọ́ kan bẹ̀. ẹ̀kọ́ ẹ̀kọ́ kan ló ní ẹ̀ wọn ẹni tó àwọn tó kó àwọn tó jẹ agbábọ́ọ̀lù àbáwọn tó ń sáré láti pélé kọ kò lè jẹ́ pé nǹkan tó fẹ́ nílò nǹkan tó fẹ́ nílò láti pélé kọ wọ́n jẹ́ sọ pé àwọn ìgbìmọ̀ tó wà ń bẹ̀ tó ń ta agbátẹrù náà pèsè ẹ̀ fún wọn ó níbi tó ti rí tó ti gbé gbogbo àwọn kan kójọpọ̀ ìdàgbàsókè ó mú owó tí ó tún wọ inú ìpínlẹ̀ ìlú yẹn báyìí yóò yàtọ̀ sí ètò tí ń wọ bẹ̀tẹ̀lẹ̀ ara ẹni hmm. ara ìdàgbàsókè ìfẹ́ tún wà mẹ́. ìfẹ́ yẹn ìfẹ́ yẹn gan-an. ìfẹ́ torí ara nǹkan tó wà mẹ́ tá a bá wò lára nǹkan tí ó jẹ́ pé ní ilẹ̀ adúláwọ̀ tó pé a máa ń kojú àwọn òyìnbó aláwọ̀ fún àtàwọn àwọn agbábọ́ọ̀lù ilẹ̀ aláwọ̀ dúdú ó nígbà kan tí ó jẹ́ kí arákùnrin tó ń gbá bọ́ọ̀lù fún ilẹ̀ Faransé eh, France nígbà yẹn níbi díje ah, Zidane náà kúnná wa jẹ́ pé ó ní pẹ́ nìkan pé òun ní tó forí sọ láyà pé pé ní black monkey ẹ pé àjọ FIFA wọn ti wo kan sí tara àlàáfíà náà pé bọ́ọ̀lù tó ń ṣe kí ni ó ń kó wa àkójọpọ̀ láì jẹ́ pé kò ní sí ẹlẹ́yàmẹ̀yà àwọn a máa rí àwọn tó ń play ní ọ̀bọ̀yá Barcelona ní mm. Arsenal ní Chelsea. ìdárúkọ ti Nàìjíríà má fi dárúkọ fi Barcelona lẹ dárúkọ sí ẹ sí ẹ shooting star sunshine mo ti pọ̀rọ̀ bọ́ọ̀lù ló máa gbélé torí bọ́ọ̀lù oh, kí ló máa ṣe èèyàn ọkùnrin kí ló máa ṣe èèyàn ọkùnrin pé. Serena Williams. ẹ sọ Nàìjíríà Òṣùlà ń sìn wọ́n ní kíní kan ẹ gbẹ dárú padà ẹjẹ <laughs> mm-hmm. uh, mm-hmm. látàrí pé wọ́n jọ jẹ́ ọmọ orílẹ̀-èdè Nàìjíríà tán lọ gbá bọ́ọ̀lù nílé òkèrè wọ́n jọ wà ní uh, club kan náà ipe ó rò pé ọmọ ìyá mi lélẹ̀ ara àfẹ́ nìyẹn. ara àfẹ́ ni. wọ́n sọ pé yàtọ̀ sí pé wọ́n jọ pé ọ̀rẹ́ wọn pé ó yàtọ̀. wọ́n nàìjíríà kan máa gíra wọn jẹ́ o. wọ́n ti gíra wọ́n sọ pé ọ̀rẹ́ wọn yàtọ̀. ẹgbẹ́ kan dáhùn pé nàìjíríà nàìjíríà ni wá wọ́n dira wọn mú wọ́n ṣe ra lọ́yọ̀ kan. wọ́n di ọ̀kan ara ara kan tó pé ó mú ìbáṣepọ̀ wá láàrin èèyàn méjì àbí bọ́yọ̀ àbí yóò jẹ́ kí ìbáṣepọ̀ kò tún gún régé kó tún wá kó gbẹ tabalẹ̀ tó pé bóyá òun wà ní ó jẹ́ ọmọ èèyàn bá ló ń tẹ̀lé mm-hmm. ẹ̀yìn tó pé èyí náà ilé náà tẹ̀lé ìgbà ilé náà tẹ̀lé three ẹ̀sì three ẹ̀sì àbí lobista mm. àbí kano pillars mm. taba ó nígbà kan nígbà tí ní ìpínlẹ̀ Katsina àwọn agbábọ́ọ̀lù kan wá láti ó yà pé ìpínlẹ̀ Èkó náà wá gbá bọ́ọ̀lù ní stadium gbà yẹn àwọn tó jẹ́ àgùnbánirọ̀ gbà náà ọ̀pọ̀lọpọ̀ ló sọ pé àwọn gbọ́dọ̀ dé stadium gbọ́dọ̀ wẹ̀rẹ̀ stadium níjọ yẹn tó pé àwọn fẹ́ lọ wo <laughs> àwọn tó fẹ́ lọ gbá bọ́ọ̀lù kí náà sì ni pé a ó tún kó wọn ẹni tó jẹ́ pé ó pé àwọn tó ń bọ̀ láti tó jẹ́ yorùbá ti wa mm, mm. wọ́n ń bọ̀ láti ibi ẹ ká lọ wò wọ́n ká lọ wò wọ́n ká lọ pàtẹ́wọ́ fún wọn wọ́n á fún wọn ní kóríyá mm. inú wọn á dùn àǹfààní pé láti ìpínlẹ̀ kan ẹlẹ́yà kan sẹ́yà kan wọ́n kó wọn jọ pọ̀ ìfẹ́ òun náà náà tó máa ń sọ ńgbà kan wọ́n á ní pé táwọn olóṣèlú wọn tó mọ̀ pé tó bá fẹ́ wo pé ní tó ń ṣẹlẹ̀ lóye pé eré ìdárayá tó kọ́ bá fẹ́ mú wọnú òṣèlú pé pé kò ní sí wàhálà pé tó ní wọ́n bá tún gbá bọ́ọ̀lù tán wọ́n á tún di mọ́ra wọn bára wọn bọ́ọ̀lù ṣe pé ẹ̀kọ́ pọ̀tọ̀ bẹ́ẹ̀ ni ó kan tí nàìjíríà gbá wọ́n á eh, pààrọ̀ wọ́n á ṣe eh, eh, pààrọ̀ aṣọ fúnra wọn láṣẹ kí ni mm. ara kí tún nìyẹn ó tún fẹ́ ìfẹ́ mm tó lè ṣe kí ni ìfẹ́ tó lè bí àlàáfíà. tó lè bí àlàáfíà bẹ́ẹ̀ ni ní ti ti ọ̀rọ̀ ta lálàáfíà àti ti ìfẹ́ tá à ń sọ ìdàgbàsókè ṣe pàtàkì ó ṣe kókó pàápàá jùlọ tá a bá wo tó ṣẹlẹ̀ ní ìpínlẹ̀ Èdó lọ́wọ́lọ́wọ́ mm. báyìí ìyẹn ti Nàìjíríà Nigeria Sports Festival Festival Nigeria Sports Festival tó ń lọ lọ́wọ́lọ́wọ́ ní ìpínlẹ̀ Èdó gbogbo ìpínlẹ̀ ló ní aṣojú tó lọ kópa níbẹ̀ nígbà tí wọ́n bá lọ síbẹ̀ àṣà oníkálukú àtúngbúrí nípa àṣà ìwé ti sọ ti àkàrà elépo ó tẹ̀ jẹ́ pé wẹ̀jẹ̀wẹ̀mu ni mo bá lọ sí ìpínlẹ̀ Ẹdó ní ọdún náà lọ́hùn káyọ̀pọ̀ mo láǹfààní láti lọ fún tẹ́lẹ̀ ni mo ti sọ nǹkan tí ó jẹ ohun ìwúrí tèmi lè àwọn tó ń lọ síbẹ̀ náà sìn wọ́n máa ní àwọn ìwúrí kan nípa ìpínlẹ̀ Ẹdó ẹ̀ka tó jẹ́ pé ìlú Èkó ló tiẹ̀ tó jẹ́ ṣẹlẹ̀ wọ́lọ́ mm-hmm. arábìnrin Aminat Idris ẹni tó jẹ́ pé ó wà nínú oyún oṣù mẹ́jọ tó sì gba àmì àmì góòdì fún pẹ̀lú èkó báyìí lẹ́wọ́lọ́wọ́ mm, mm. ní dídí ìpínlẹ̀ èkó bẹ́ẹ̀ tó gbà fún pẹ̀lú èkó báyìí. tẹ bá tún wẹ̀ ẹ́ náà kí ni tá à ń pè ó mú ìdàgbàsókè bá ìpínlẹ̀ èkó nípa akitiyan nínú eré ìdárayá bẹ́ẹ̀ ni tẹ bá tún fẹ́ wo tẹ bá tún fẹ́ wo lábala mìíràn ó ní ti ọ̀rọ̀ ẹlẹ́sìn ẹ̀sìn ẹlẹ́sìn ti ẹlẹ́lẹ́ tó nígbà tó sì ẹlẹ́yàmẹ̀yà ò sí nínú eré ìdárayá àbí àlàkó máa mú ìdàgbàsókè àti ìfẹ́ eh, kó gbòòrò sí i títí ọ̀rọ̀ ẹ̀sìn mo rántí lọ́dún náà lọ́hùn bóyá akéré ńgbà yẹn náà ṣùgbọ́n akéré náà torí mo wà nílé mo wà ní yunifásitì ńgbà yẹn mm. títí eh, bóyá bóyá gbà tí bàbá wo olóògbé MK Abíọ́lá tí wọ́n tọ́ jáde pé àwọn ni àwọn wọlé tẹ́ẹ̀bà gbàgbé rúkèrúdò ó ṣẹlẹ̀ ńgbà náà mi ò bọ́ọ̀lù tí ó wáyé lájọ àgbáyé ní ọdún ah, náà ngbà náà African Nations Cup ní bóyá mo yẹ tú síta African Nations Cup. báwo ẹ tó ti nineteen ninety four ẹbí ninety four kan tó mú wọn sí àtìmọ́lé ni USA ninety four nìyẹn. nígbà àwọn èèyàn tún jáde ó dà pé àwọn èèyàn fẹ́ ẹ̀hónú hàn kankan hmm. ṣùgbọ́n ngbà tó di pé wọ́n bẹ̀rẹ̀ bọ́ọ̀lù yìí hmm. ló dàbí pé àwọn tó ń fẹ̀hónú wọn ń ta ọ tọ́bọ̀ wá ti parí bọ́ọ̀lù wọn tó bọ́ sí títì ẹni tó túmọ̀ sí pé mm. ọ̀rọ̀ eré ìdárayá ó jẹ́ ọ̀kan gbòógì tá a fi lè so àgbáyé pọ̀ tá a bá lè lo ìfẹ́ tó wà ní eré ìdárayá mm. nínú gbogbo nǹkan tá à ń ṣe ó ṣeé ṣe kí ìwà àjẹbánu kó kásẹ̀ ńlẹ̀ ó ṣeé ṣe kí ìwà dàrúdàpọ̀ kó kásẹ̀ ńlẹ̀ ó ṣe kí ìwà jàgídíjàgan kó kásẹ̀ ńlẹ̀ ìwà ìnífẹ̀ẹ́ ó ṣeé ṣe kó kásẹ̀ ńlẹ̀ tá a bá wò ó ní tá a bá fojú ààyè ibi tí eré ìdárayá tó gbà wọlé tó máa ń mú ẹwà tó máa ń mú bá orílẹ̀ agbègbè tó ti ṣe ní ìpínlẹ̀ donsin Nigeria Ghana two thousand ẹ̀ tó bá rántí gbogbo nǹkan nígbà tí wọ́n fẹ́ gbàlejò gbogbo àwọn akátẹ bá rí wọn kò ní green white green àwọn iléeṣẹ́ kan green white tẹ bá ti pé nǹkan kan ṣáà ń lọ lọ́wọ́ ó tún mọ̀ pé pé ah nígbà ẹ̀yà stadium mm. uh, tó ti ah. di Ọbáfẹ́mi Awólọ́wọ̀ stadium Liberty Stadium mm. gbogbo agbègbè ẹgbẹ́ yẹn wọ́n ní pé ó yá ẹ máa ṣa pẹ́pẹ́pẹ́dọ̀ tó fi mọ́ gbogbo àwọn ibi táwọn pé wọ́n mọ̀ pé àwọn òfìṣẹ́ àti wọ́n gbà kọjá pé kò gbọdọ̀ sí dọ̀tí kò gbọdọ̀ sí ẹ ṣapa lọ́jì lọ. ṣé wọ́n yẹ kó jẹ́ lákòókò gbà ẹ nìkan ni. ara nǹkan tó tún ṣe kí ni tó mú bá àbí ìmọ́tótó kí ló dùn rí mm-hmm. kí ló dùn rí kí ló rẹwà láti wò àti pàápàá gbogbo àwọn nǹkan tí wọ́n bá ṣe ní ìpínlẹ̀ Èdó ní àkókò ah, kí wọ́n tó lọ fún eh, eré ìdárayá ayẹyẹ wọ́n ti gbé àwọn ìjọba ti gbé ìgbésẹ̀ kan láti bu ẹwà báwọn nǹkan kan àtúnṣe àti wà àtijọba ìpínlẹ̀ Èdó ni o àjọba àpapọ̀ ni o wọ́n á ti ṣe àwọn nǹkan tó yẹ pé táwọn ìbàdàn ní à ìpínlẹ̀ Èdó ìpínlẹ̀ tó dára ni ìpínlẹ̀ àlàáfíà ni ìpínlẹ̀ tó yẹ tó ṣe tó ṣe gbé ni wọ́n á ti fi sójú kò ṣùgbọ́n lẹ́yìn eléyìí gbogbo nǹkan tó ti ṣe pàápàá jùlọ bóyá kọ́bì kan ni bóyá wọ́n ṣe bánà kan bóyá kinní kan ni bóyá ṣe eré kan ni gbogbo nǹkan ìlẹ́yìn tó bá parí ayẹyẹ ìtàn wọn ò ní mu kúrò wọ́n lè yẹ kí wọ́n ṣe omi kan bóyá kò sómi lágbègbè kan sí wọ́n ṣe omi síbẹ̀ ṣé tí wọ́n parí spọ́ọ̀tù tán wọ́n lọ wọ́ kànga kúrò bẹ́ẹ̀ ni bóyá wọ́n ṣe títì bóyá títì gbàgbà gbogbo ni kò lọ déédéé kò já gere wọ́n ti dọ̀dà sí wọ́n ti dọ̀dà eh, pàṣẹ <laughs> ó ti yàtọ̀ bóyá wọ́n ṣe iná street light àyìn tí nǹkan ní àkọ́kọ́ nǹkan tó kọ́ àkọ́kọ́ ìyẹn gbọ́dọ̀ àkọ́kọ́ nǹkan tí wọ́n kọ́kọ́ wá ní iná ojú pópó yóò tàn ní àkọ́kọ́ àtàlẹ́ àtòrí báyìí ẹ̀ ṣáàlì yóò ṣàtàn nígbà yẹn bá dé láwọn. láwọn agbègbè kò ní dàbí agbègbè kan ní Badagry ìwòrò ẹ̀pẹ́ tó yẹ pé aago méjì ọ̀sán ni wọ́n máa ń tan street light wọn <laughs> lálẹ́ wọn àkétàn wọn apá wọn àtàn bí wíwá bí ten minutes ó tàbí wọn. kámẹ́rà wọn lọ́ọ̀ yẹn tó fi ń wò wọ́n pé ilẹ̀ ti ṣú ilẹ̀ ti ṣú táìmù yẹn báyìí. ó dà bẹ́ẹ̀ ní ìpínlẹ̀ Èdó akéwògbò àwọn eléré ìdárayá àtàwọn tí wọ́n wà lójúkò ní àwọn officials wọn àtàwọn tó lọ kópa hmm. nínú eré ìdárayá àwọn athletes wọn akígbo yín pé ẹ kú iṣẹ́ takuntakun gómìnà ìpínlẹ̀ Èdó ẹ ṣe ẹ kú àlejò wa bó ti jẹ́ pé ẹ fìwé pè wá àwa ká ṣàlàyé ṣùgbọ́n wọn pé iléeṣẹ́ tẹlifíṣàn wa wọn ní aṣojú tiwọn náà níbẹ̀ bẹ́ẹ̀ ni lórí ètò ká ṣàlàyé ti tòní ẹ má gbàgbé pé ẹ lè darapọ̀ mọ́ wa lórí gbogbo ẹ̀rọ alátagbà wa pátápátá ìyẹn Facebook Instagram àti Twitter wa ẹ darapọ̀ mọ́ wa níbẹ̀ bákan náà tó bá di ọjọ́ ọ̀la ẹ bá wa pàdé ní dédé aago tí ẹ ń wòye náà àtúntò ètò yìí ó máa wáyé ìyẹn ní Kaftan TV Yorùbá Ká Sálàyé ó sì ń tẹ̀síwájú tó bá wá di ọ̀la náà ẹ bá pàdé lórí YouTube wa nítorí pé gbogbo ohun tí à ń ṣe pátápátá ò lágbé sórí YouTube ààwẹ̀ máa bẹ̀rẹ̀ ní ọ̀sẹ̀ tó ń bọ̀ pẹ̀lú àṣẹ Olódùmarè ojú wa tó bẹ̀rẹ̀ ó máa rí òpin ẹ̀ á ní pé ẹ̀mí àgbàjá láyé ìgbà yẹn lẹ́mí ẹ̀mí ọ̀gbàjá wọ́n lẹ́mí òní ẹ̀mí máa parí àwẹ̀ ó máa ṣíkà ẹ̀mí àṣìkà bẹ́ẹ̀ kò ní àní ṣìkà ẹ̀mí àṣekà náà. àṣekà bẹ́ẹ̀ nítorí ẹ wá béèrè lọ́wọ́ ẹ̀mí mọ̀ pé ń bẹ́ẹ̀ ẹ̀ bóyá máa pè ni ẹ̀mí mọ̀ pé ń gbà tọ́ba tọ́ba ní gbà mí ẹ̀ lókè mélòó gan làwẹ̀ di nǹkan tó fẹ́ gbọ́n jáde mélòó gan làwẹ̀ di. àṣekà o àwẹ̀ náà kò ní gbòdì olórí kọ́ wa rárá. ìta fi gbà ọlọ́run àpèsè ẹ̀hẹ́n náà lábẹ́ lọ pé ìpolówó ọjà alágúnmọ̀wò lórí ètò Ká ẹ lè ṣonígbọ̀wọ́ abalakabala tó bá wù lórí Ká pàápàá jùlọ ní táàmù àwẹ̀ yìí a máa máa gbé àwọn tí wọ́n ní ìmọ̀ nípa àwẹ̀ wá sórí ètò lẹ́ẹ̀kọ̀ọ̀kan kí àwẹ̀ tó parí ní àkókò àwẹ̀ nínú àwẹ̀ láti máa ṣe ìdánilẹ́kọ̀ọ́ ohun tó yẹ ká mọ̀ nípa ẹ̀ á gbé obìnrin á gbé ọkùnrin mo ti já yín sí nìyẹn o ẹ̀yin tẹ́ bá ní ẹ̀bùn fún àwọn tí wọ́n jẹ́ olólùfẹ́ Kaftan TV àtàwọn aláwẹ̀ ẹ kó wá fún wa tá bá ti ń ṣètò á fi hàn á dẹ̀ pè fáwọn èèyàn láti rí nítorí pé a ní kó ẹ̀bùn tẹ́ bá fún àwọn tí wọ́n fi bẹ́ẹ̀ rí tó láti fi ṣìnà àníkẹ́bùn wọn lọ àwọn náà la máa kó fún títí ọjọ́ ẹtì tá a máa pàdé lórí ètò Ká Sálàyé pẹ̀lú ayọ̀ àti àlàáfíà ojú tẹ fi ń wò wá kò ní fọ́ etí tẹ fi ń gbọ́ wa ò ní di ẹ̀yin la máa máa bá àwa náà lè máa máa rí àwa náà ta wà ní agbódo àní tẹnugbó bíi ọwọ́ a kí bàbá wa Waheed Adéògùn ẹ kú àdúró tiwa àwọn lólùyà I hope wọn náà kú iṣẹ́ takuntakun níbi tó dúró sí tó ti ń gbé tó ti ń tẹ̀ tó ti ń pohùn wa pọ̀ gbogbo yín pátápátá la máa jọ kéré oko délé wọn ní mm-hmm. fẹnikẹ́ni ṣàwátì nínú wa èmi àti Jagaban lórí Ká Sálàyé akínpé ó dìgbà kan náà. Kaftan TV Yorùbá ṣàfojúsùn ayé.